ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Ògo Ìgbàlà fún gbogbo àwọn tó ṣe ń darapọ̀ mọ́ lórí ètò Ògo Ìgbàlà lẹ́nìí orúkọ tèmi ni Fowóṣadé Adéfẹ̀nwá àkórí tá a fi ń bára sọ̀rọ̀ náà ni ìgbàlà ìgbàlà ìgbàlà ọkàn ìrònúpìwàdà tòótọ́ sí ìgbàlà ọkàn òun náà nìkan tá à ń bá wa sọ àtẹ̀mí àtàlejò mi sì wà níkàlẹ̀ Superior Evangelist Matthew Mercioye láti ìjọ CCC Estes Parish two bàbá nínú Olúwa nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé nípa ti ìgbàlá ti ẹ̀mí àwa mẹ́nuba wípé ẹ ṣé téèyàn bá ń gbàdúrà àbí yálà tí ó bá ti gbàlá ti ẹ̀mí yẹn tó dẹ̀ ń gbàdúrà sí Ọlọ́run pé ṣé gbogbo nǹkan tó ń fẹ́ yẹn pé ṣó lè tó lọ́wọ́ ẹ wá sọ wípé ó lè tó lọ́wọ́ ní ìlànà ti ayé ìlànà ti ayé yẹn mo fẹ́ kẹ́ bá mi yànnàná ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ ṣe púpọ̀ ìlànà ti ayé ni wípé ohun tí ayé ń wá káàkiri bí o sọ pé ohun tí ayé ń wá kiri ìfẹ́kùfara ìfẹ́kùfojú ó lè kì í ṣe ti bàbá hmm. ìgbà tí Jésù wá ń lọ ó sọ pé mò ń gbàdúrà fún yín èmi mọ̀ pé yín kò sí ní ayé hmm. kí ló wá dé lónìí tá a wá jẹ́ pé asọ̀jọ dìjọ ayé tí ò sí wà lẹ́ẹ̀mí mọ́. ẹ ti sọ pé wọ́n ti sọ ìjọ tí ẹ̀mí wọ́n ti sọ di ti ayé kò sígbà láti ẹ̀mí mọ́ kò sígbà láti ẹ̀mí mọ́ eléyìí tó túmọ̀ sí pé wọ́n ti mú kúrò nílànà ti Ọlọ́run. bẹ́ẹ̀ni tẹ bá wo mo wà ní eh, aṣáájú ka pẹ́sàn eh, iṣẹ́ àpọ́nlé orí kẹrin ẹsẹ̀ kejìlá. iṣẹ́ àpọ́stélì orí kẹrin ẹsẹ̀ kejìlá. orí kẹrin ẹsẹ̀ kejìlá nínú ìrìn àjò náà sọ ti ayé tí ọ̀pọ̀lọpọ̀ ń wá kiri ayé eh, mo mo ní agbára mo ní kíní àwọn arábíwọ́ là ń gbọ́ ṣùgbọ́n ìgbàlá ti ẹ̀mí ibì kan la lè rí. ẹ jẹ́ kí n kà á fún wa kò sì sí ìgbàlá lọ́dọ̀ ẹlòmíràn. kò sí ìgbàlá lọ́dọ̀ ẹlòmíràn. nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run. kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gba wàhálà. hallelujah. hallelujah. mo gbàdúrà fún wa ní àkókò yìí gbogbo ẹ̀mí ìgbàlára nínú ayé wa olúwa yóò parun. àmín jésù kristi. ìgbàlà ẹ̀mí tí ń rani padà ẹ̀mí mọ́ yóò fi lé wa lọ́wọ́. àmín jésù kristi. mo bẹ̀ bí ẹ tó ń gbọ́ mi nínú ìgbàlà ọlọ́run má wo ìjọ hmm. má wo alàgbà má wo aṣáájú dúró dè pé ọlọ́run nínú ẹ̀ ló lè rí ìyè àti ògo rẹ̀. bẹ́ẹ̀ni wípé a máa ń sọ fún wa pé eh, kò sí sí ń lọ tá ò bọ́kọ̀ hmm. gbogbo ìrìn àjò ẹ̀dá ó wà lọ́wọ́ ọlọ́run ìwà máa wò pé bí ènìyàn a máa ṣàníyàn nínú eh, ara, ó jẹ́ gba báyìí ó jẹ́ gba báyìí mo sọ fún ẹ ní àkókò yìí wọn ni kò dúró ti hmm. gbogbo ìṣòro tí ipá àgbà kìí tí mú ni lọ ìgbàlára ní borí kankan wò ẹ̀mí mo mú kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn mọ́ hmm. jésù nìkan ló lè fún ẹ ní ìgbàlà ẹ̀mí ó lè rí ògo ọlọ́run gbà ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè kò ní fi wá sílẹ̀ tó sọ máa pé òun ẹ̀mí ló sọ ní di ààyè ara kò ní èrè kan díẹ̀ ni mo pé ìgbàlà pín sí méjì ìgbàlà ara ìgbàlà ẹ̀mí ẹ wá gbọ́ ó ní ara jésù sọ nínú ọ̀rẹ́ rẹ̀ ó ní ara kò ní èrè kankan hmm. mo wá wọ̀ bí ènìyàn ọlọ́run gbogbo nínú ara gbogbo iṣẹ́ ara nínú ayé olúwa yóò parun. jésù. wọ́n pé ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo wà tàbá nígbàlẹ̀ mí ó sọ fún wa pé òun gbogbo nínú ohun gbogbo mo gbà ládùúgbà gbogbo ẹ̀tọ́ fún ẹ bí mi ní àkókò yìí yóò fi lé ẹ lọ́wọ́. jésù kristi Àmì ẹ bàbá ní ọ̀nà wo gan lèèyàn lè fi rò pé ó yá ah mo ti fẹ́ ní ìgbàlá ọkàn tàbí yálà àwọn wo gan ló wà ní ìpele tó máa sọ pé àwọn fẹ́ wá ìgbàlá ọkàn páwọn fẹ́ gbà á. ẹnikẹ́ni tó bá ti ń sin ọlọ́run tó dúró nu ọlọ́run nígbà tó bá dúró nu ọlọ́run tó ń gbọ́rọ̀ ọlọ́run tó ń sìn déédéé nínú sísìn déédéé yìí àwọn èṣù akọ gbé ògo ẹ̀wá náà tabalẹ́ ka ka ka Matthew Matthew four kálọ̀kà nígbà tí ògo jésù fẹ́ dé ìgbàlára ló kọ́ gbé wá hmm. jésù bá wí lẹ́sẹ̀kẹsẹ̀. ìyẹn jésù kristi olúwa wa. bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni wà lẹ́nu wá àgbàlẹ̀ mi mo gbà ládùúgbà gbogbo ẹ̀mí ara jésù yóò bá wí nù ayé ẹ̀. àmín jésù. nígbà tí jésù bá gbé àdúrà wọn rẹ̀ dé ìwọ ló máa dúró lórí ẹsẹ̀ yìí pé ìyẹn kọ́ ni mo bá wá hmm. ó lè ṣẹlẹ̀ ní ìjọ ló pé à ó tí ì rí ọ̀sẹ̀fún ẹni ìwọ ni kò ṣọ́ra kò dúró ní ìgbàlẹ̀ ẹ̀mí nínú ẹ̀ ìlérí ọlọ́run máa oníbílì náà ṣe sọ fún wa pé ó ní ká kọ sàtánì sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní yóò sì sá kúrò lọ́dọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báwo gan la wá ṣe lè gba ìgbàlà ẹ̀mí yìí ti Ọlọ́run nítòótọ́ yìí. bí a ṣe lè gba ìgbàlà ẹ̀mí rè nígbà tí wàhálà bá dé abánilé kàkà John sixteen thirty three ó ní nínú ayé yẹn ò ní pọ̀jù hmm. ta ló fẹ́ fi jọ́ tó ní pọ̀jù tó máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ìpọ́njú bá dé. wọ́n máa wá nǹkan tó yẹ kó wá kiri tí wọ́n nílé ní sùúrù. ìwọ wá sọ fún mi pé ó ní ẹtí yúká mo ṣẹ́gun ayé. mo ti ṣẹ́gun ayé. náà kí ló lè fi ní ìgbàlẹ̀ mi ó ní pé wàá dúró ti ọlọ́run ẹ̀ wàá dúró ti rí bíbélì kan máa mọ̀ ní nígbà ìpọ́njú tí ìdánwò bá dé ó ní kẹ́ má kà sí. Hmm. nígbà wàá dúró ti ó lẹ́yìn eh, ìdánwò yìí ó ní ayọ̀ ló máa já sí mo gbàdúrà àwọn tó ń gbọ́ mi ní àkókò yìí ayọ̀ ló máa já sí fún o lè rí ìgbàlẹ̀ mi ẹni ò dúró ṣinṣin o lè rí ìgbàlẹ̀ mi. ẹni tí ò dúró ṣinṣin tí ò lè farada ìṣòro bẹ́ẹ̀ni o lè rí ìgbàlẹ̀ mi. òótọ́ ni bíbélì sọ ó ní nínú ayé ó ní a ó rí ìpọ́njú ó ní ṣùgbọ́n ká tújú ká ó lóun ti ṣẹ́gun ayé bàbá wo nínú bíbélì gan bàbá wa àwọn bàbá wa abrahamu kódà pàápàá jósẹ́fù jákọ́bù àti jóòbù pẹ̀lú gbogbo wọn báyìí kọ̀ọ̀kan ni wọ́n rí ìṣòro kódà pàápàá ìṣòro táwọn gan rí mélòó nínú wa nínú ayé lẹ́nìí ló lè farada ìṣẹ́jú kan rú ẹ̀ àwọn òfẹ́ ní farada a ò fẹ́ tiẹ̀ nípamọ́ra kankan ju pé kí ìyanu yẹn ṣàṣẹlẹ̀ lọ́gán ni o a gbọ́dọ̀ san owó ìdíyelé owó ìdíyelé yìí òun náà ni wípé ká farada ṣebí lẹ́yìn ìṣòro gbogbo àwọn àpẹẹrẹ tá a rí nínú bíbélì lẹ́yìn ìṣòro wọ́n wọnú ògo lọ láìsí ogun láìsí ìpọ́njú láìsí ìkorò kò lè sí ògo àdúrà takàn wa máa gbà ní pé lórúkọ Jésù ogun ògódé ẹ̀mí pin kó má jẹ́ ìpín wa ogun ògódé ikúdé kó má jẹ́ ìpín wa ogun ògódé àkóbádé kó má jẹ́ ìpín wa ogun ògódé ẹ̀mí pin ogun ògódé àìsàndé kó má jẹ́ ìpín wa àdúrà tá a máa gbà nìyẹn torí bíbélì gan sọ pé bí ẹkún bá pẹ́ títí ó ní dájúdájú ó ní ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ẹ bàbá wa ìbéèrè tí mo wá béèrè lẹ́ẹ̀kan ẹ tí ì bá mi dáhùn tó nǹkan tí mò ń sọ ni pé báwo gan la ṣe lè rí báwo la ṣe lè rí ìgbàlà ọkàn yìí báwo la ṣe lè gbà á. bí a ṣe lè gbà á ìgbàlà ọkàn. ṣé a máa lọ ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ gbà ni o. àkókò àkọ ẹnikẹ́ni ò lè fún wa ní ìgbàlà ọkàn bí mo lọ ni. ẹnikẹ́ni ò lè fún wa ẹ ṣá máa gbé ìgbésẹ̀ ni àbá máa gbà wọ́n tá a máa gbé ran ọmọ ẹ̀yìn gbé tàbá ò lọ sínú ìwé mímọ́ ìṣe ó nígbà tí ọjọ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ kélòó kábẹ̀ láti ẹsẹ̀ kìíní ṣókí ó ní wọ́n fi ọkàn kan wà níbì kan. nígbà tí ọjọ́ pentikọ́sì sì dé gbogbo wọn fi ọkàn kan wà ní ibì kan ọkàn kan wà níbì kan lójijì lójijì ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó. ẹ ṣe ṣé ẹ̀ka tó débẹ̀ yẹn ìfẹ́ máa ka báìbù púpọ̀ ìṣàpọ̀lẹ̀ orí kìnìún náà ló wà nígbà tí a gba Jésù sókè à ń sọ fún wọn wípé áńgẹ́lì kan wá bá wọn. bàbá ẹ jẹ́ kàkà bẹ̀rẹ̀ kó má dàbí pàǹparọ́ orí kìíní ẹsẹ̀ kìlò. ó nígbà tí màá fún yín ó tí wọ́n lọ ó ní Jésù ẹ̀ ẹ dúró ní Jerusalem yẹn pé ẹ fẹ́ gbẹ̀mí á dúró bí wọ́n lọ gbọ̀ngàn ó máa wà níwájú ọlọ́run bẹ́ẹ̀ ni a wà níwájú ọlọ́run láti gbogbo ayé ẹ̀fọn ọlọ́run akọ gbogbo ohun ayé èṣù ẹ̀ṣẹ̀ sílẹ̀ ìṣe pé a bẹ̀rẹ̀ lónìí a fẹ́ gòkè lọ́la hmm. a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀ni a fẹ́ gòkè nírọ̀lẹ́ á fàyè fún ọlọ́run bí àkókò yẹn òun náà mọ̀ pé òun ti gba ìgbàlà ẹ̀mí hmm. fún àìlú àwọn ìgbàlà ẹ̀mí ẹnikẹ́ni ò lè fún pásítọ̀ kan ò lè fún wòlíì kan ò lè fún àfún pásítọ̀ tàbí wòlíì tabalàgbà fún ìwòsàn ìdáǹdè onígbàlà ẹ̀mí ẹnikẹ́ni ò lè fún bí o ti jẹ́ Jésù Kristi ló so tí n bá gbọ́ yín dáadáa ni pé gbogbo àwọn tó wà ní ìgbàlà ọkàn ọmọ wà níwájú Jésù bẹ́ẹ̀ iwájú Jésù ẹ ṣé a máa wà ní kọ̀kọ̀ yàrá wa máa gbàdúrà àtàwẹ̀ ni o àbá máa wọnú ilé ọlọ́run ah, lọ. a ah, ní kọ àpéjọpọ̀ ilé ọlọ́run sílẹ̀ tábà ti di gba kristi lólúwa tó gbàlà wa a ní kọ àpéjọpọ̀ sílẹ̀ a wà dúró ti ọlọ́run títí ìgbà máa rí ìgbàlẹ̀ mi ṣùgbọ́n ti ara ló máa kọ́kọ́ wá ó lè wá túró obìnrin ó lè wá túró owó ó lè wá túró nǹkan kan wà wà nú ẹ̀mí pé tí mo bá kọ́ lélẹ̀ hmm. nípa ìpéjọpọ̀ tó bí ènìyàn sọ pé ká má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ ti pé kàn lọ wà nú yàrá kó n fẹ́ rí ìgbàlà ẹ̀mí kó ẹ̀ sáwẹ̀ àwẹ̀ funfun àwẹ̀ biribiri kò lè fún nígbàlẹ̀ mi kò lè fún nígbàlẹ̀ mu bóyá ó béèrè kankan tó bá tẹ̀ sí lọ sílé ọlọ́run gan ó máa rí àwọn ìránṣẹ́ ọlọ́run níbẹ̀ tí wọ́n túbọ̀ máa tọ́ mm. sọ́nà àti ọ̀rọ̀ ọlọ́run náà lẹ́nu èèyàn kan tàbí èèyàn méjì tí wọ́n wọn máa jọ máa bára wọn sọ tó tún wọn máa jẹ́ kí ẹ̀mí ọlọ́run yìí kó túbọ̀ tètè wọ inú ayé wọn lọ. ẹ mọ àti ẹ bá àwọn iṣẹ́ àpọ́sílẹ̀ yẹn orí kìíní ẹsẹ̀ kẹrin. orí kìíní ẹsẹ̀ kẹrin ìyẹn ni wọ́n pé ẹnikẹ́ni bá nígbàlẹ̀ àmì á dúró nígbà tí ó eh. sì bá wọn péjọ ó yes ó pàṣẹ fún wọn kí wọn kí ó má ṣe kúrò ní Jerusalem kí wọn má kúrò ní Jerusalem yes ẹ tẹ̀síwájú. ṣùgbọ́n ṣùgbọ́n kí wọn kí ó dúró dé. ilé ìlérí bàbá ìlérí bàbá èyí tí ó pé èyí tí ó wí pé èyí tí gbọ́ lí ẹnu mi. hallelujah hallelujah. ibẹ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi gangan ó ní kán dúró ẹnikẹ́ni fẹ́ gbàgbà lẹ́mọ̀ á dúró ti ọlọ́run tó bá dúró tì nínú ẹ̀ ní àkókò yẹn máa dé ba ṣùgbọ́n àfẹ́ dúró ẹnìkan ti gbọjọ ó ti ṣe léyìí ẹnìkan ti kìrìsìtẹ́nì ó ti ṣe léyìí ìyẹn là máa ń dúró ṣùgbọ́n a gbọ́dọ̀ dúró bá a bá dúró nínú ẹ̀ nígbàlẹ̀ mi máa wọlé tí wọ́n lè nígbàlẹ̀ mi nínú ẹ̀ a wá fi ó lè sọ pé pé ó ní gbogbo tí a yí wá káàkiri àfilẹ̀ kákọ́ wá ìjọba ọ̀hún ná. ìjọba ọ̀hún ná. kákọ́ wá ìyẹn lèmi àti ìrà gbọ́dọ̀ kọ́kọ́ wá lèmi ìgbàlẹ̀ mi. ìgbàlẹ̀ mi eléyìí tó túmọ̀ sí wípé ẹ má nǹkan sọ pé mo fẹ́ di onígbàgbọ́ mo fẹ́ di born again mo fẹ́ dàtún bí mo fẹ́ wá gba ìjọba ọ̀run mo fẹ́ nígbà lọ́kùn ká wá lú gọ́ngọ́ sí kọ̀rọ̀ yàrá wa rárá bíbélì ti fìdí ẹ̀ múlẹ̀ ẹ jẹ́ wá ilé ọlọ́run kan ká lọ ká ṣe jẹ́jẹ́ ká ṣe ọmọlúàbí níbẹ̀ níwọ̀nba ìgbà tá a bá ti wà níbẹ̀ a máa rí àwọn ọmọ ọlọ́run bíi tiwa náà tó ẹ kán tí wọ́n máa fi ọ̀rọ̀ ẹ̀mí bọ́ wa àtúndè máa rẹ́ni fi ọ̀rọ̀ ẹ̀mí bá jomi ọ̀rọ̀ ẹ̀mí àwọn ìránṣẹ́ ọlọ́run tó bá tún wà níbẹ̀ náà wọ́n á túbọ̀ máa tọ́ wa sọ́nà láti lè ní ìgbàlọ́kàn yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ah olórin kan tí mo fẹ́ fi fún ẹ̀yin olólùfẹ́ mi lẹ́ni tí mo fẹ́ kẹ́ gbádùn dáadáa mo pẹ́ náà ti máa ti pé ah èèfún eh, wo ṣadé ó ti play orin lẹ́ni o kò tí ì play orin lẹ́ni o ẹ má wọrí mo máa play ẹ̀ fún yín ó yá àtẹ̀mí àti ẹ jẹ́ ká mú bàtà jó ẹ jẹ́ ká mú aṣọ ìlú ẹ jájọ lọ fi jó àti ayọ̀ ká lọ fi yin Ọlọ́run lógo nígbà tí a máa lọ gbádùn orin Mrs. Tọ́pẹ́ Àlàbí.